praise. hallelujah. praise the lord. arákùnrin àtàràbí tó ń gbọ́ wa. our friends. a fẹ́ sọ nípa agbára jésù kristi. we want to tell you about the power of jesus. èyí ta kọ́kọ́ fẹ́ mú wá fún ẹ ní ìwádìí wákàtí yìí. and the gospel to you at this hour. a fẹ́ sọ pàtó ohun tí à ń pè ní ìbátisí pẹ̀lú ẹ̀mí mímọ́. we want to tell you about the baptism of the holy spirit. àti pẹ̀lú iná. and with fire bíbélì sọ fún wa. the bible tells us. nínú ìwé matthew orí kẹta. in the book of matthew chapter three. ẹsẹ̀ verse eleven. pé nígbà tí When the John the Baptist was preaching, ó sọ nípa olùgbàlà tí ó ń bọ̀ iṣẹ́. he did talk about a a a saviour that is to come. ó ní èmi ń baptisi yín pẹ̀lú omi. he said I indeed baptize you with water. olùṣùgbọ́n nìkan ń bọ̀ lé ẹ̀yìn mi. but he that cometh after me. ẹni tí ó tóbi ju èmi lọ. is mightier than I jẹ́ kí n kà fún ẹlẹ́sẹ̀ ìkọkànlá rẹ̀ Matthew orí mm, kẹta ẹsẹ̀ ìkọkànlá. Matthew chapter three verse eleven. onílòótọ́ lè mi fi omi bátìsí yín fún ìrònúpìwàdà. I will baptize you with water unto repentance. ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀. for he that cometh after me is mightier than I. bàtà ẹni tí èmi kò tó gbé. whose shoes I am not worthy to bear ó ní òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná bàtìsí yín. he shall baptize you with the Holy Ghost and with fire ìwọ tó ń gbọ́ mi iṣẹ́. you listener. tó o bá tí ì di onígbàgbọ́ o. if you have not become a Christian. ẹ̀kọ́ yìí lè má ó lè má jẹ ó lè má ó kì í ṣe fún ẹ o. this teaching is really not for you. ṣùgbọ́n fún ìwọ tó o bá sọ pé o ti gba Jésù Kristi gbọ́. but for you who have accepted Jesus bó tí ì ní ẹ̀mí mímọ́. and you haven't have the Holy Ghost yet. ìwọ la fẹ́ kó tẹ́tí láti gbọ́ ọ̀rọ̀ yìí. then we want you to listen to this word. ọ̀pọ̀lọpọ̀ wa sọ pé kí ni àwọn nílò ẹ̀mí mímọ́ fún. many will say what do they need the Holy Spirit for. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. láìsí ẹ̀mí mímọ́. that without the Holy Spirit. ènìyàn ò ní ní agbára tó láti lè bá èṣù jagun. you cannot have enough power to fight with the devil. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Ẹ̀kẹ́ hallelujah. Praise the Lord. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ sẹ́ẹ̀. And as we've been telling you. Àní Jésù Kristi ni olùgbàlà náà tí ó wá lẹ́yìn John Baptist. is the saviour that came after John the Baptist. Wọ́n jọ àrísọ pé yóò máa baptisi yín pẹ̀lú ẹ̀mí mímọ́ àti iná. And he was said. But it was said by John the Baptist that he will baptize you with, with the Holy Ghost and with fire. What does this really mean? Why do we need the Holy Ghost? That's the subject of our teaching. And if you want to partake of the Holy Spirit. You want Jesus to give you the Holy Spirit. And you open up your heart to Jesus now. We will pray at the end. And we know that Jesus is willing willing to give you the Holy Spirit. Praise the Lord. There are many who consider themselves to be evangelicals. And they claim to have the Holy Spirit also. But this baptism with the Holy Ghost and fire has a deeper meaning that they do not understand. And that's what we want to teach you today. Hallelujah. Praise God. Matthew and in that much boldness. to stand upright. láti lè Jerry Kristi. and witness for Jesus. tirẹ̀. you who are a preacher in your own church. tó sọ I bóyá go? tirẹ̀. or perhaps you are a lay reader in your own church. tó maybe you've been wondering why you don't have enough boldness to testify about Jesus. bí leader tó fòrùkà sọ uh, I, recall the experience I had with the lay reader who had a ring that was using for protection. àtàwọn ọ̀pọ̀lọpọ̀ eh, reverend ti ẹgbẹ́ òkùnkùn And several reverends who have joined the cults because of fear. wọn ò ní ẹ̀mí mímọ́ kristi Because they do not have this power of the Holy nígbà tí Spirit. wọ́n bá tẹ̀lé jésù But after you follow Jesus tó and bá lè gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa you accept Jesus as your Lord and ó fẹ́ fún Savior, ẹ ní ẹ̀mí mímọ́ He wants to give you the Holy láì jẹ́ Spirit. But without this Holy rẹ o lè ní ìgboyà láti déwájú olóògùn kankan. you cannot have the boldness to stand before medicine men. mo fẹ́ ṣe ìjẹ́rìí ọjọ́ kan sẹ́. I will give you a testimony. mo ń lọ láti ìlú Èkó ní Nàìjíríà ti lọ sí Ìjẹ̀bú-Òde lọ́jọ́ náà. I was travelling from Lagos to Ìjẹ̀bú-Òde in Nigeria. nígbà tí mo wá ń lọ nínú mọ́tò. within the car. nínú mọ́tò àwọn akérò. inside a public transport ọ̀gbẹ́ni olóògùn kan wọnú mọ́tò náà fẹ́ ta oògùn rẹ̀. there was a man that was selling medicines. òkàlóògùn ara irun ló fẹ́ tà mí ìmẹ̀tí ní dá he wanted to say if he was selling uh, medical medicines then I probably wouldn't have answered. ta ló ta oògùn kí àìsàn má kí àwọn tí wọ́n kí bà má ṣe wọ́n. just common medicines for malaria or headache I would not have thought. nítorí pé ara mi ò mi ò tiẹ̀ gbìyànjú mi ò tiẹ̀ fẹ́ nígbà mi ò fẹ́ wàásù lọ́jọ́ náà. because I really was tired and I wasn't interested in preaching that particular day. ṣùgbọ́n tí ọ̀gbẹ́ni yìí dìde dúró tó máa ṣe tó máa ṣe ìkéde tirẹ̀. but when this man stood up to make his sales pitch. ló bẹ̀rẹ̀ sí ní sọ pé òun ní. the òrùka àti òǹdè kan láti má mú kájé pa àwọn ènìyàn. he started talking about the ring he has that will prevent you from the powers of witches and wizards. ó ní kí àwọn ayé má lè káwọn ayé má lè ṣe wọ́n. he said the ring will, will prevent any evil forces from touching you. ó ní káwọn èèyàn wá máa ra òrùka náà. and he was trying to sell this ring. oníta ló fẹ́ nígbà tó sọ tiẹ̀ tó níta ló fẹ́ rà. after the sales pitch he was uh, asking for bidders. bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ẹ̀ ara ara mi ti ń ta wàyíwàyí. after he said when he started asking for this, obviously I was beginning to get unwrapped. Bó ṣe dákẹ́ tí kò ní ta ló fẹ́ rà. And as he was asking for people who wants to buy. Mo mọ̀ pé àwọn kan ti ń tọwọ́ bá pò ń fẹ́ rà lóòótọ́. There were some people who were actually dipping their hands in the pocket looking for money to buy. Mo ní èmi ò ní jẹ́ kí èṣù mákàrà jẹlẹ́gbẹ̀ẹ́ mi. Then I said no I will not allow the devil to eat any food beside me. Mi ò fẹ́ kí èṣù máa mú àwọn èèyàn ní ìgàn ní ẹgbẹ́ mi. I don't want him to harvest any fruits where I am at. Mo ya dìde dúró mo ní ẹ̀yin èrò ọkọ̀. And so I stood up and said you people in the car in the vehicle. ẹ ti gbọ́ ti bàbá olóògùn tó fẹ́ ta oògùn fún yín. you have listened to this man who wants to sell you evil power. tó sọ pé òun ní oògùn pé kí àwọn ayé má ṣe ṣe yín níbi. who said he has medicine to prevent you from being rattled by the devil. pé òun ní oògùn pé kí àwọn ayé máa nínú àwọn ayé máa dùn sí yín. who says he will give you medicine that will make you to have favour in the sight of all men. mo ní tí àwọn ayé tó pè ní àwọn ayé àwọn àjẹ́ àwọn oṣù yẹn tí wọ́n bá ń and then I said suppose all these witches and wizards are happy with you but God is not happy with you. mo ní o mọ̀ pé kò sí gbogbo ohun tó lè ṣe tí o lè mú kí ìbínú ọlọ́run náà kúrò bí. then I said don't you realize that there is nothing you can do to take away the anger of God from you. ṣùgbọ́n tí wọ́n bá bá kọ́kọ́ wá ní ọlọ́run Jésù Kristi ní ọlọ́run o. Lord Jesus Christ. o agbára ayé àti ọ̀run wà lọ́wọ́ Jésù yìí. all power in heaven and on earth is in the hand of Jesus. tí ọlọ́run bá ń dùn tí inú ọlọ́run bá ń dùn sí ẹ tọ́lọ́run dì ẹ́ mú and if God is happy with you and is protecting you. kò sí ẹgbẹgbẹ̀rún àwọn àjẹ́ káwọn ojú tí wọ́n lè ṣe é níbi ara wọn bá máa dùn. all the thousands and millions of witches and wizards cannot harm you. inú wọn ìbá máa dùn. no matter how sad they are with you. wọ́n ń ṣe wọ́n ń ṣe lásán ni. they may be trying but it will never affect you. mo ní eléyìí ni ìwàásù tèmi fún yín o. and I said that is my message unto you. Jésù yìí ni mi wàásù fún yín o. Jesus is what I'm telling you about. ẹni tó bá ní etí kó gbọ́ o. he who has ears to hear let him hear. ẹni tó bá lè fẹ́ balógun lọ kó tẹ̀lé kó lọ ra tó lóògùn and then I said of course if you want to buy the evil medicine then go your own way also. Mm. it's in your own hand at this time. wá jókòó. then I sat down. gbogbo àwọn tó ń tọwọ́ bàpò. and all the people who wanted to dip their hand to their pocket to buy. kí a máa yọ wọn kúrò lápò. immediately they pulled out their hands and they weren't going to buy anymore. bàbá ológun bá sọ pé ta ló fẹ́ rà sẹ́ẹ̀. and the medicine man said who wants to buy wo ojú wọn nípa ara obìnrin kan bá dáhùn wípé. then there was a woman that answered and said. Ah, arákùnrin gbà ètò ọgbọ́n yìí ò ti jẹ́ kó mọ̀ pé ó ti bọ́ jìbìtì lẹ́nu bí. said didn't you realize that you are in trouble after you listen to this message now. nígbà tó gbọ́ tí oníwàásù o ti mọ̀ pé o ní lè títà kankan lẹ́nu. once the preacher has spoken you can't sell anything here. inú ojú ojú ọ̀gbẹ́ni yẹn gbóná. medicine man was furious. inú bí gidigidi. he was angry mo mọ̀ pé ká ló ní oògùn yẹn lóòótọ́ níbẹ̀ yẹn. truly he has the power. ó yẹ kó ṣe sí èmi tí mo sọ̀rọ̀ yẹn. and he should be able to force me to be to be damaged. ṣùgbọ́n ẹ̀rù ọlọ́run bá a. for the fear of God was upon him. ó mọ̀ pé irú àwọn ọmọdé tá àjọmọdé lọ níwájú òun yìí. because he knows that those of us who looks young in front of him tí ò bá jẹ́ pé nǹkan kan wà nínú wa nínú ìgbéyàwó ẹ. if that we don't have some power we would not be able to stand up in boldness in such situations. kò lè kó kọ̀ọ̀kan béèrè náà ni kò lè ṣe nǹkan kan sí mi. and so he just kept asking he really couldn't do anything. mo ní tó bá àwọn kan kan bá pé ọ̀gbẹ́ni òbúwọ́ náà bá máa ò bá jẹ́ kó lọ kó tó máa sọ tìyẹ. and then the other people say you should have allowed him to leave before you start talking. àwọn míì sọ pé ó ti o bó ṣe sọ tiẹ̀ ló dáa. another said no the way he said his own is nice arákùnrin àti arábìnrin. my friend gbogbo agbára wà lọ́wọ́ jésù iṣẹ́. i'm trying to tell you that all power is in the hands of jesus. wàá sọ pé báwo ni a ṣe ní irú ìgboyà bẹ́ẹ̀. you ask me how do we have that kind of boldness. ẹ̀mí mímọ́ ń gbé inú wa nínú. it is because the holy spirit lives within us. ẹ̀mí mímọ́ yìí ni jésù ń fún fáwọn tiẹ̀. this holy spirit is what jesus has given to his own people. tó o bá tí ní ẹ̀mí mímọ́ yìí. if you do not have this holy spirit. o ní lè ní ìgboyà láti lè ṣerú ẹ̀. you will not have this kind of boldness. mo fẹ́ kó mọ̀ dájú pé. i want you to know this. if that man has the power. tó sì ná oògùn náà sí mi sẹ́. and he stretched the power unto me. asán ni oògùn náà. that medicine cannot affect me. Jésù ti fi eléyìí hàn èmi. because Jesus has revealed this unto me. pé oògùn kọ́kọ́ ò lè ràn àwa yìí. that evil forces cannot affect us. gbogbo agbára tí òun ní yẹn ló ń fi gbèjà wa ló ń fi jù mú. he is using all the power of heaven and earth to protect us. mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé. and I want you to know this. gbogbo agbára tí èṣù bàbá wọn ní. all powers that the devil himself has. Jésù yìí ló dá agbára náà. is created by God. Jesus. Ǹjẹ́ mo fi fẹ́ kó má bẹ̀rù wọn mọ́ nìyẹn. That's why you don't need to be afraid of them. Kí ló máa ní kí ló máa ní gbà? What is it that you are going to gain? Kí ló máa ní kí ló nílò gan What do you really need? Jésù Kristi ló nílò is Jesus Christ. kí ni Jésù máa fún ẹ. what is Jesus gonna give you. ẹ̀mí mọ́ ló máa fún ẹ. the Holy Spirit. ẹ̀mí mọ́ yà á máa gbé nínú rẹ ni. that will be living within you. wọ́n máa ń gbọ́ táwọn olóògùn máa sọ pé àwọn ní àjẹ́ ara kan. you hear the medicine man talking about evil powers living within them. mo fẹ́ kó mọ̀ pé Jésù ń gbénu wa ní jẹ́ àjẹ́ ara tàwa. I like you to know that we also have somebody living within us he called Jesus. eléyìí ni ẹ̀mí mímọ́ yìí. and this is the Holy Spirit. olóńgbé inú wa sọ̀rọ̀ jáde. he lives within us and is speaking unto you now. eléyìí ló mú kí Jésù sọ pé. That's why Jesus said in the book of Mark chapter sixteen from verse sixteen he said this sign shall follow them that believe me in my name they shall cast out devils they shall speak in new tongues. hallelujah praise the lord. this is from the holy spirit eléyìí ni a sọ pé ẹ̀mí mọ́ láti máa gbénu rẹ̀ náà. that's why we are telling you that the holy spirit must be within you. ó sì sọ pé tí wọ́n bá mu ohunkóhun tí ó ní yóò pa wọ́n lára. and he said if they shall drink any deadly thing it shall not hurt them. ó ní wọn yóò gbé ejò lọ́wọ́. if they shall hold up serpents and it shall not sting them. ohun tí wọ́n bá gbé ọwọ́ lé and if they lay their hands upon the sick they shall recover. orúkọ Jésù yìí in the name of Jesus agbára wà nù rẹ̀. there is power in that name. ẹ̀mí Jésù tí Jésù yìí. and the spirit of God that is given to us. ní agbára ẹ̀. is the source of this power. a lè sọ àsọtẹ́lẹ̀. by which we can prophesy. òun jẹ́ kí a lè máa fi ọ̀dẹ̀dẹ̀ mìíràn fọ̀. by which we can speak in new tongues. òun sì ń jẹ́ kí a lè máa lé àwọn ẹ̀mí èṣù jáde. by which we can cast out evil spirits. ìrọ̀lẹ́ o bẹ́ẹ̀ bí. Did you hear that? O gbọ́ tí mo sọ yẹn. Did you hear what I said? Jésù fún wa ní agbára ká máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Jesus has given us power to cast out devils mo fẹ́ kó mọ̀ pé. I want you to know this. pé mo ṣe sọ bàbá olóògùn yẹn sẹ́. that I have testified unto you about the old man. tó bá ní òrùka tó lè mú yàn ṣubú. if you have any rings that can cause evil powers to be oppressed. tó bá ní ohun tó pè ní oògùn tó ń mú yàn ṣe ohun tí ó tí ó tí èèyàn fẹ́. all kinds of evil powers. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know this. ẹ̀mí èṣù ló ń jíjẹ́ fáwọn oògùn yẹn. that that is directed by evil forces. òrùka tó mú lọ́wọ́ yẹn. that ring that you have in your hand. àbí ó ń dè tán fi ń lù yàn yẹn. or that amulet in your waist. àbí tó bá sọ pé òun máa ṣépè sọ ẹnìkan. or that voice that you speak with a curse. mo fẹ́ kó mọ̀ pé ẹ̀mí èṣù ló ń jíṣẹ́ fún àwọn kan I'd like you to know that it is demons that is answering and carrying out those commands. ìdí ẹ̀ tí wá fún wa ní agbára lórí àwọn ẹ̀mí èṣù yẹn nìyẹn. but Jesus has given us power over those demons and evil power. díẹ̀ tó jẹ́ pé tí máa tí ọ̀gbẹ́ni yẹn bá rán ẹ̀mí èṣù yẹn níṣẹ́. that is the reason why if the man had sent those demons to work on his behalf. ṣé n bá ti sọ pé káwọn ẹ̀mí èṣù yẹn lọ. once I speak the command to those demons to go to hell. wọn ní jíṣẹ́ máa yẹn ni. they cannot obey the man. wọn lè jẹ́ṣẹ́ ọ̀gbẹ́ni yẹn sẹ́. they cannot carry out his command. hallelujah. praise the lord. ilé agbára tá à ń sọ yìí. this is the power we are talking about. ẹ̀mí yìí ní it is from the holy spirit. fẹ́ fún wọn náà ní mímọ́ náà. and Jesus wants you to have that holy spirit. kémi tó di ọmọlẹ́yìn Kristi. before I became a Christian. mo máa ń lọ sí àwọn ìjọ ìjọ ṣọ́ọ̀ṣì gbogbo wọn I used to be a member of some churches mo máa ń gbàdúrà mo ṣe gbogbo wọ̀nyí náà. and I was always praying. ẹ̀sìn lásán làwọn yẹn. but it was just religion. báyìí jẹ́ pé o ní Jésù nínú rẹ. without Jesus in your heart. Jésù máa gbé inú ẹ̀kú fún ẹlẹ́mìí mímọ́ asking him to live within you and give you the Holy Spirit. o ti Ọlọ́run. you have not yet become a child of God. báwo ló ti ní Jésù. How can you have? O láti You must repent. kí o sì di àtúnbí. and be born again. eléyìí ni Jésù yóò fi wá máa gbénu rẹ̀. then Jesus can begin to live with. mo jẹ́ sọ for as I was saying. kí n tó di pé mo di àtúnbí bẹ́ẹ̀. before I was born again. kẹ́mi mọ́tò máa gbénu mi sẹ́. before the Holy Spirit started living with me. èmi náà máa ń bèrè àwọn oṣù àjẹ́ yẹn I was also very afraid, afraid of witches and wizards. I could not go to my father's house without hiding. and even when I want to leave the house I have to also hide. because they know there are some witches in the neighborhood. but I want you to know this. that after I have accepted Jesus. Jésù fún and he has given me the Holy Spirit. níṣe ni mò ń lọ gbòòrò tí mò ń bọ̀ gbòòrò. I could go anywhere I want in freedom. tí mi ò ní ní ìbẹ̀rù mọ́mọ́ sọ ọjọ́ tí mò ń lọ. without any fear I could tell you when I'm leaving when I'm coming. ìpèsè tó bá tiẹ̀ sọ pé àwọn ṣépè sí mọ́tò tí mo fẹ́ wọ̀ asán even if they cost the vehicle that I want to take it's for now. pé ẹ̀mí èṣù tó máa jẹ́ iṣẹ́ náà alágbára lórí ẹ̀mí èṣù náà. because I already have power over the demons that will carry out the cost. ìní Jésù ti ń gbénu wa lágbára náà. and the power comes from the name of Jesus that lives within us. ẹ̀mí mọ́tò ń Spirit that lives within us is the power. Because this Holy Spirit is the creator of heaven and earth. Praise the Lord. That's the reason why Jesus says you must have the Holy Spirit. You need it also. Hallelujah. Praise the Lord. Jesus pé òun á fún wa ní òun yóò baptize wa pẹ̀lú ẹ̀mí mímọ́ àti pẹ̀lú iná. He said he will baptize us with the Holy Ghost and with fire. Èwo ni ti iná yìí? How about the fire? Mo fẹ́ ṣe mo fẹ́ ṣe mo fẹ́ mo fẹ́ ṣe àlàyé yẹn ní kékeré. I would like to explain it briefly. Mo fẹ́ kó mọ̀ pé. I want you to know this. Nínú Bíbélì. That in the Bible. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà farahàn àwọn wòlíì kọ̀ọ̀kan. God has different revelations unto different prophets. Nígbà tí Ọlọ́run farahàn Èsékẹ́lì. When he made his head known unto Ezekiel. Ìwé Èsékẹ́lì orí kìíní. In the book of Ezekiel chapter one. Láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. From verse twenty-five ó fi hàn pé nígbà tí ó rí àwòrán ọlọ́run náà. when he saw the, the vision of God. ó ní láti láti ìdí rẹ̀ lọ sí ìsàlẹ̀ bí òpó iná ni. he said from his waist downward was like a pillar of fire ó ní láti ibi ìdí rẹ̀ sí òkè pápá nígbà bí iná ni. from his waist upward it was like unto fire. ìyẹn ni pé ó sì sọ pé ọlọ́run wa bí agbára tó ń gbé nínú tó ń gbé nínú iná ńlá ni. and so he said our God is like he lives in a consuming fire. òun ló tún mú kí bíbélì tún sọ pé. and that's why the bible also says. ọlọ́run wa sẹ́. that our God. iná apanirun ni. is a consuming fire. alákùnrin àtàlábìnrin. my friend. bíbélì tún wá sọ níbì kan pé. the bible says somewhere. ta ni yóò jókòó pẹ̀lú ẹ. apanirun iná yìí. who shall dwell in with this uh, consuming fire. Isaiah. in the book of Isaiah. orí kẹtàléní ọgbọ̀n. chapter thirty-three. ẹ jẹ́ ká kà fún ẹ láti ẹsẹ̀ ìkẹrìnlá. I would like to read from verse fourteen. àti ẹsẹ̀ all the way to verse sixteen. eléyìí ni bíbélì fi hàn wá. the Bible tells us. ó ní ẹ̀rù bà àwọn ẹlẹ́ṣẹ̀ ní Síónì. that the sinners in Zion are afraid. Fearfulness has surprised the hypocrites. Who among us shall dwell with the devouring fire? Who among us shall dwell with everlasting burnings? He that worketh righteousness And speaketh uprightly. He that despiseth the gain of oppression actions tí ó gbọ́n ọwọ́ rẹ̀ kúrò ní gbígba àbẹ̀tẹ́lẹ̀. that shaketh his hands from holding of bribes. tí ó ti rẹ̀ ní gbígbọ́ ti ẹ̀jẹ̀. that stoppeth his ears from hearing of blood. ti rẹ̀ ní rírí ibi. and shutteth his ears eyes from seeing evil. ìwọ yóò gbé ibi gíga. he shall dwell on high. hallelujah. praise the Lord. ilé bí tá a kà fún these verses we have read unto you. ó fi hàn á pé. is making known unto you. olúwa ni yóò máa bá ọlọ́run gbé. that who can dwell with God. because God dwell in a mighty fire. torí iná ńlá tí ọlọ́run gbé nínú rẹ̀ yẹn. that fire. mo fẹ́ kó mọ̀ pé iná yẹn òun ló ń dáàbò bo àwọn ọmọ ọlọ́run. is a protective substance upon the children of God. irú iná yìí ni Mósè rí ní orí òkè. this was the fire that Moses saw on the mountain. igbó náà tó wà igbó náà ń jó nínú náà ṣùgbọ́n igbó yẹn ò run. whereby he said the fire was burning upon the grass but the grass was did not burn. iná ọlọ́run ni. it is the fire of God. Ọlọ́run fi iná náà ó tún lè fi dáàbò bo àwa tirẹ̀. because God can use this fire to protect all his own people. but I want you to know this. iná láti ara Ọlọ́run náà Ọlọ́run máa fi pa ìṣúnú. that God's fire is what's going to destroy the devil. tí Ọlọ́run bá kan ẹ̀ṣẹ̀ wọ iná náà lórí àwa ọmọ tirẹ̀. but if he puts the, power, the fire upon all his own people. ẹ̀ṣẹ̀ wẹ̀ lásán péré ló máa ló máa ló máa fọ́nká sí wa lára. just a little bit of the fire comes upon us. ẹ̀mí èṣù tó bá ń yọ wá lẹ́nu yóò sá jáde. any evil spirit. that may have been troubling us would depart immediately. because that fire is what's gonna burn the devil. but without burning us. that's the power that God is making known unto you. that's why Jesus is manifesting himself in a pillar of fire. for if you read in the book of Revelations. when Jesus revealed himself unto John. John also wrote pé ojú rẹ̀ dàbí ẹ̀ṣẹ̀wé iná. that his eyes were like unto a flaming fire. hallelujah praise the lord. ìwé agbára ti Jésù jẹ́. this is the power of Jesus. hallelujah praise the lord. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know this. hallelujah. praise the lord. mo fẹ́ kó mọ̀ pé sẹ́. I want you to know this. Jésù Kristi ń fi iná yẹn iná láti ara rẹ̀ bá ti sí wa. that he is Jesus Christ is baptizing us with this fire. ohun tó kọ́kọ́ máa fi iná náà ṣe pé láti fi kọ́kọ́ lé àwọn ẹ̀mí èṣù jáde kúrò nínú ẹ̀yọ kẹran ara wa. when you are baptized with this fire all demons depart from you. nígbà tó bá lé àwọn ẹ̀mí èṣù yẹn jáde. and after all the demons has been cast out. Jésù yóò wá fi tìkára rẹ̀ wá máa gbénu wa nípa ẹ̀mí mímọ́. then Jesus will also live within you by the Holy God. ẹ̀mí mímọ́ yẹn yóò máa gbénu wa sọ̀rọ̀. This Holy Ghost will speak through your mouth and give unto you power by which you can perform miracles and give you all the gifts of the Holy Ghost to prophesy. He reveal unto you what is to come to pass. Hallelujah. Praise God. And that's what gives us the boldness to not be afraid of witches and wizards. Hallelujah. Amen. For Jesus Christ is the baptizer with fire. no religion can give you this. eléyìí. don't think that another prophet can give you this. there is no other way to receive this Holy Spirit without Jesus. ẹnikẹ́ni tó for whosoever believeth the Lord Jesus. ẹnikẹ́ni tó bá gbàgbọ́. he said whosoever believeth. and is baptized. shall be saved. ẹni tí ò bá gbàgbọ́ yóò jẹ̀bi. whosoever she is not baptized is condemned already. pétérù tiẹ̀ sọ nígbà tí ó ń wàásù lọ́jọ́ ìjọ pentecost yẹn. because Peter also said the same thing on the day of Pentecost. ó ní kí gbogbo àwọn ènìyàn ronúpìwàdà. he said repent. sì wọn ní orúkọ Jésù and be baptized in the name of Jesus. ó ní yóò sì gba ẹ̀bùn mi mímọ́. and you shall receive the Holy Ghost. ó pé ẹ̀bùn yín fún yín àti fún gbogbo àwọn ọmọ yín ni. for this gift is for you and to your children. àti gbogbo àwọn tí Ọlọ́run yóò pè. and to all those that the Lord shall call. lókè rere. from afar off. àwa tá a wà lókè rere nìyí. and we are the ones that he was referring to. are ayé. he said unto the ends of the world. Ọlọ́run yóò bá ti sí àwa èèyàn pẹ̀lẹ́ mi mọ́. God is still baptizing us with the fire and the Holy Ghost. Because Jesus has given us the Holy Spirit. What is this Holy Ghost fire for? He said we should use it to cast out devils. That is, if we command the fire to burn any evil spirit, that spirit has to depart. nínú ẹnikẹ́ni tó bá ń gbé ni. from within anybody that he resides. tá a bá gbàdúrà fún ẹnikẹ́ni ní orúkọ Jésù sẹ́. if we pray for anybody in the name of Jesus. iná ẹ̀mí mọ́ ẹ̀ ń jáde láti ẹnu wa ni. the fire of the Holy Ghost is coming out of our mouth. àwọn ènìyàn lè má rí o. you may not see the Holy Ghost. ṣùgbọ́n ẹ̀mí èṣù tó ń tà ń bá wù yẹn ń rí iná yẹn. but the demons that we are rebuking are seeing the fire. orúkọ Jésù tá à ń pè gbòòlà yẹn. the name of Jesus that we are calling. iná ló ń jáde láti ẹnu wa. is fire coming out of our mouth. ló ń wọnú etí ẹ̀mí èṣù yẹn. entering into the ears of the devil. ẹ̀mí èṣù yẹn ò lè And the devil cannot withstand that fire. And that's why he has to depart quickly from that body. And that is the need for the Holy Ghost and fire. You must believe this you must know what it is láti mọ bá a ṣe ń lò ó. and you must know how to use it. láti máa fi orúkọ Jésù use the name of Jesus to whip the devil. àti láti jẹ́ mímọ́ and to be righteous and holy. òdodo wa. because by our righteousness. Jésù ti mú àyẹ̀ṣẹ̀ kúrò wa. since Jesus has taken away sins from our heart. and make us children of God. òun ló mú kí ẹnu wa lè máa mú iná náà jáde wá. and that's why the fire can continue to flow within us. ẹlòmíì lè sọ pé àwọn náà porúkọ Jésù yẹn. for many might say I call upon the name of Jesus too. but nothing happened when I did that pé táwọn oníkẹ́bí èṣù kan jáde kò jáde. when they try to cast out the devil the devil didn't come out. àrírù rẹ̀ nínú ìṣe àwọn but that was also in the book of Acts of the Apostles. níbi tí àwọn ọmọ àwọn ọmọ Júù kan ti rò pé àwọn kan lè porúkọ Jésù lásán. seven sons of the Jews were calling upon the name of Jesus. wọ́n rò pé gbogbo èèyàn ló lè pé. they thought anybody can do that. náà lọ dán wò. and they also went to try. wọ́n pe orúkọ Jésù lórí ẹ̀mí èṣù kan. called upon the name of Jesus on an evil spirit. èṣù náà jáde wá. and they attempted to cast him out. ẹ̀mí èṣù yẹn sì bá wọn jà. the devil fought them. olóhùn ò mọ̀ wọ́n. he said I do not know you. olóhùn mọ̀ Jésù. he said but Jesus I know. olóhùn mọ̀ Pọ́ọ̀lù. and Paul I know. Paul ló ṣe mọ̀ wọ́n how did he know Paul and Jesus? àwa tá a bá jẹ́ ọmọlẹ́yìn Kristi sẹ́. those of us who are disciples of Jesus. tá a bá after we've been born again. tí ẹ̀mí mọ́ ẹ̀ bá ń gbénu wa. and the Holy Spirit lives within us. iná ẹ̀mí mọ́ yóò máa jáde lẹ́nu wá gbàgbọ́ the Holy Ghost will come out of our mouth when we call Jesus. ohun tí ò kì í mú ẹ̀mí èṣù lè dúró nìyẹn. and that's why the devil cannot stand. ẹ̀mí èṣù ẹ̀mí èṣù ṣe láti ṣe ohun tá a wí nìyẹn. the devil must bow to our word. praise the lord. àtàbí tó friends. we have preached to you that Jesus is the Baptist the Holy Spirit. and that this Holy Spirit is the source of boldness. if you want the Holy Ghost right now. if you want that Holy Spirit now. bow down we shall pray for you. repent from your sins if you have not. tell Jesus you want to be born again. tell Jesus to come and live within your heart. to forgive forgive you your sins. àgbèrè yẹn ò fẹ́ ṣe mọ́. confess your fornication and adultery. the reception of bribery your guilt and greediness. and ask Jesus into your heart. tell him you want to be born again. báyìí. we'll pray for you now. Jesus. we'll pray for all our listeners. in the name of the Lord Jesus. that all sinful spirits will depart from them that they might be born again and do the will of God you yourself ask Jesus to come and give you the Holy Spirit. say Jesus give me the Holy Spirit. that I may walk with you. amen. Oh give the praise to Jesus oh now. say thank you Lord Jesus for baptizing with the Holy Ghost and fire. and I, because I believe and I'm saved now. I believe that you have baptized with the Holy Ghost and fire. in the name of Jesus. give them the Holy Spirit o oh Lord give them all the holy spirit. we baptize you with the holy ghost and with fire of God in the name of Jesus. all the evil spirits we cast out now in the name of Jesus from their heart. and go into hell in the name of Jesus. Come out from among them, you evil spirits, and depart from them and go into hell in the name of Jesus. We baptize you with the Holy Ghost and with fire lọ kẹ́lẹ́ máa from now on that you might do the will of God praise God. Lord right unto oh, us and we shall rejoice with you to evangelist Adewumi Adewumi right to evangelist Julius Ade Gospel Distribution Ministry if you have access to the internet our web address is www.gospeldistribution.org you have to spell that one out gospel distribution www.gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time in Jesus name.